Jazakumullahu khairan Sheikh. Jazakumullahu khairan. nínú àwọn ìbéèrè tó tún wà ní oníbèrè sí ìbéèrè wọ́n ní bá lè lé tọ́kọ̀ láti ṣe ojúṣe fún àwọn ìyàwó àti ọmọ tí ọba látàrí sí gbé tí àwọn ìyàwó bá béèrè owó nílé àbú owó ń kọ́ òṣòwò ní àbú tẹnumọ́ gbogbo wọ́n ní wọ́n wá ṣẹlẹ̀ pé ìyá yìí wá lọ sọ́dọ̀ àwọn ìyàwó dáǹkọ̀ yìí wọ́n lọ sọ́dọ̀ àwọn òbí tiẹ̀ wípé àwọn òbí sàwá fún ní ẹrù bí oúnjẹ foodstuff láti gbé wá rí láti mọ̀ fún àwọn ọmọ rẹ̀ jẹ wọ́n ní nígbà tí ayíwájú lé wọ́n wá lọ bá ọkọ gẹ́gẹ́ bá lè lé nítorí oúnjẹ ni mo rà dé yìí o àgbẹ̀dẹ̀kẹ́ sì sanwó oúnjẹ tí mo rà dé ó sì jẹ́ pé oúnjẹ tí àwọn fámìlì rẹ̀ gbé fún lọ́fẹ̀ẹ́ ni wọ́n ní wọ́n sì padà wá gba owó yìí lọ́wọ́ ọkùnrin tá à ń sọ yìí látàrí pé wọ́n sọ fún pé mo ra oúnjẹ yìí ni tó sì jẹ́ pé owó tá à ń sọ yìí báwọn ti gbà tán bùkátà àwọn ọmọ yìí náà ni àwọn padà fi bíyá láwọn ọmọ tí àwọn jọ bí tọ́lọ̀ yọ̀ǹda fáwọn wọn ní ẹ̀dá kùnrin ìṣesí táwọn ṣe kí ni òfin ṣẹ̀yà sọ nípa ẹ̀ ìyọ́kùn lọ́kọ̀ rẹ̀. obìnrin ah, yẹn ó parọ́ náà ní irọ́ òkú méjì ó kó oúnjẹ ńlé àwọn bàbá rẹ̀ ó sì fi parọ́ pé oúnjẹ tí mo rà tí mo rà àwọn náà lòún gbà á bí ẹ wá sanwó owó oúnjẹ bóyá ó sì ti mọ̀ pé ọkọ̀ yìí kọ̀kọ̀ gún ni tí ọba wí báwọn kí wọ́n ṣẹlẹ̀ ó ní kò ní àhàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ irú rọ́ yìí irọ́ náà ni irọ́ ń jẹ́ ṣé wàá rí àwọn mọ̀bàrírà àti pé owó yìí náà ọmọ náà mo fi tọ́jú àwọn ọmọ náà mo fi ṣe kéèsì ọ̀tọ̀ ni ṣùgbọ́n tí èèyàn fi owó yìí oúnjẹ yìí èèyàn sọ wípé èèyàn gbà láwìn ẹ̀sán owó ẹ̀ ìwé eléyìí tó fi rí owó yẹn gbà lọ́wọ́ ọkùnrin ó tẹ̀jẹ́ pé èyí tó pọ̀ jù nínú aburú ọ̀ràn ọkùnrin ló wà lọkùnrin ṣe wà tí ó máa tí ó tí ó tí ó tí ó jẹ́ irú ẹ̀dá báyìí tí ò ní náwó kólé tí ò ní subhanallah tí ò ní ṣe ẹ̀tọ́ ẹ̀ jíjẹ mímu fóbìnrin fáwọn ọmọ nínú ilé kò tó wá di pé orígbà tóbìnrin bá ń pa òun ló líjẹ̀ débẹ̀ òun lọ sọ ọ́ dì bẹ́ẹ̀ ẹ̀rí ìtìyẹ pé tóbìnrin náà ṣe kò lẹ́tọ̀ọ́ tó bá tiẹ̀ nítọ̀ irú oúnjẹ irú obìnrin òun nìsín irú oúnjẹ tó bá gbé pamọ́ tí ń yọ jẹ díẹ̀díẹ̀ kò lẹ́sẹ̀ tó jọ kọ́kọ́ jáde tán ó sì mọ̀ ọ́n mọ̀ kọ́ra ṣe ọ̀jẹ́ wọn àtọ́mọ rẹ̀ ó sì wọlé dé àdáná àdáná náà ni tọ́ ẹ̀ẹ́dẹ́rọ̀ á ní kẹ̀kẹ́ sí ẹ̀ẹ́dùn kálẹ̀ kẹ́ẹ̀dó ńlẹ̀ tẹ́gbìn wọn retí nǹkan tẹ́ bá dé tọ́ tó bá ṣe pé eléyìí ó ṣe é kò bá tún lálàáfíà àmọ́ pé tọ́ ẹ mú oúnjẹ wá o irú oúnjẹ àwọn oníṣìn inú kó gba owó tó lé àbí kó gba owó tí kò ṣe déédéé ẹ ẹlẹ́ẹ̀kejì tó bá ṣe pé àníyàn àwọn òbí tí ẹni wọ́n ṣáájú púpọ̀ pé ọlọ́run ò ní febi pọ́ ságbà wọ̀ lọ jẹun lọ mọ gbélé ìlọlé àwọn tó wáyé pàníyàn wọn ni pé ìwà tọkọ rẹ tọ okùnrin kọkọ rẹ ó lọ ṣe dànù wọ́sàmọ wọrí wọ́sàmọ fún jẹ ègún ní jẹ kò ní kò ní kò ní ní náà ni pẹ̀lú torí pé tọkùnrin bá fi dirú èèyàn báyìí ẹ wo ọ̀rọ̀ tó ń ṣẹlá Muhammad sallallahu alayhi wa sallam tó ṣàlàyé nípa ìmọ̀ mójútólé ifá rìzìkì fọkùnrin yẹ́gìlìbò rìzìk ẹni tí ó bá lẹ́mìí àkólé kan láti máa tọ́jú ilé bí ó ṣe máa rọrùn fún gún onímọ̀ òun ló fà lẹ́yìn bá worú àwùjọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí ń ṣègbìyànjú nígbà míì yọkàn máa wò pé iṣẹ́ kí lòun ṣe gan èló ni owó tóun gbà yóò kàn discover oṣù ní sálárì ẹ̀ nà yóò mọ̀ wípé kìí ṣe táwọn ń gbà ní sálárì làwọn ń ná bó o ní fi ń jẹ́ kò ní yé ṣùgbọ́n mi ò dodo ọlọ́run ni wàá máa ní dábàtí fil ardi illa ala Allahi rizquha òun ní òun ṣódà rẹ̀ ọba ogun tọ́mọ ènìyàn máa jẹ gbogbo ọkùnrin tó bá nírú àdánwò báyìí àdánwò lálá ni o àdánwò kọ́málè tírénì ẹ̀mí láti máa náwó fún ilé oríṣiríṣi aburú ní fà ìfà òsì fọkùnrin àìní àìní tí ń pè fúnra rẹ̀ ń àlọ́pọ̀lọpọ̀ bọ́kùnrin ọ̀bá ní ẹ̀mọ́ ọgbọ́n náà ọ̀bá ti máa wí ní alukurani oní wà máa ń kó dira alayhi rizqu falyunfiq mimma ataahu Allah ẹni tó yẹ pé kò ju báyìí náà lọ nítorí òun fún yẹn sànà kìí ṣe pé à owó dìgbà tí n bá léye báyìí kí n tó lè máa ná fún aráalé níwọ̀n yẹn náà àlọ́pọ̀lọpọ̀ tóbìnrin bá sọ aládàáwò yọ ọ́ mọ̀ pé wàláhì lágbájá ń gbìyànjú níwọ̀n babọ́lọ̀ ṣe ṣe fún o ìfi ń jẹ́ yìí náà nù ìfi ń jẹ́ kọ̀wàmíyà ìfi ń jọkùnrin rè náà nù nínú ilé àmọ́ kóbìnrin máa ń mà kó dìgbà tó ṣe pé ilé tó bá ṣèṣì tó bọ́ ṣòkòtò tó rántí pé yéè ọgbàgbé owó ní ṣòkòtò tẹ́rí wá ń jẹ́ pé nǹkan dé ọlọ́mọdé ọlọ́run níjó ti fọṣọ yìí o òun náà lọ kọ́ aṣọ kalẹ̀ pé kọ́ fọ̀ àyà rẹ̀ ọmọ wa já pé yéè níwọ̀n tó bá ti wọlé ìjọkọ̀ béèrè nù ṣe é fọ́sọ̀ ẹ̀ tí fọ́sọ̀ tó ọ̀dọ̀ làwọn àwọn ti fọ́sọ̀ ẹ̀ fọ́sọ̀ kò tó kọ́ báyìí ẹ̀ wá bà kankan mẹ́ kí ẹ̀yin ti síbẹ̀ ẹ̀yin tẹ̀ lówó lọ́wọ́ àṣírí ọba tú torí pé kí ni ni òkúrọ́ ni so ó gbóró àwọn èèyàn báyìí òun gan kò ní fírì nulẹ̀ báwọn ìyàwó náà bá rí owó wàláyé wọn bẹ̀ àti olówó wọn ò lè sọ pé kìíní òun ní lè béèrè ọkàn tẹ́ẹ̀rí nǹkan kan wọn ní sọ ti ní òsì ní òsì wá so eléyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní kóbá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní kóbá náà bẹ̀rù ọlọ́run yẹn ló obìnrin yẹn dérú báyìí ṣùgbọ́n obìnrin náà kò èyí tó dájú ìkìyàrò àwòlá tó bá lè ṣe o kọ̀rọ̀ra dáná tí ó jẹ àtàwọn ọmọ ẹ̀ irú ọkùnrin báyìí kò lẹ́tọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́ kó máa kó máa kó máa fi ẹnu jẹrú oúnjẹ yìí tí ò bá ní rárá kódà kò ní sọ tóbìnrin nínú òtún ọ̀gá mo jẹ́rìí tẹ́ ẹ bá ní ilé wa náà mo ti gbélé wa ẹ̀jájọ alhamdulillah ẹ̀jájọ kéèsì arábìnrin kan tó ní ọkọ òun gbogbo gbà kò ra nǹkan ní ìwálé rí àfìgbẹ́sẹ̀ pé náà ní bí ah pé níjọ́ tí wọ́n bá ń ṣe kínní ẹja tẹ̀ jẹ́ ẹja yíyan náà ẹja gíla pé nígbà mi yóò ní à ah, owó ẹja ń bọ́ná tí ń fẹ́ kò sí nǹkan ọba ara ẹja wálé náà ọba ṣe ọbẹ ẹja lọtọ ó ti pé ọkọ ń bọ̀ pẹ̀lú bẹ́sẹ̀ olórí dé òun ṣe ẹran kankan wálé ó ní bẹ́ẹ̀ ni kí ni bẹ́sẹ̀ náà ni mélòó mẹ́fà ó sì rà bá ṣe sọ́bẹ̀ wọ́n ti dáná tán sọ oríṣiríṣi náà pé iná yìí àwọn bọ́dà àwọn onímọ̀ gbé oúnjẹ fún ìsìn dako ń dako tí nǹkan ń tọ́lọ̀ ní kí nǹkan máa jáde àmọ́ kò ní tọ́ obìnrin sá ti gbà ká mú yọ tàá kò ní ṣe nǹkan kan mo fẹ́ lò obìnrin yìí nígbà tó ṣe kí ni ó sì dáná tiẹ̀ fún ó sì rà fún ní bẹ́sikẹ́ òun wá bu ọbẹ̀ ẹja sọ́dọ̀ ẹ̀rí ọba bẹ̀rẹ̀ ọba bẹ̀rẹ̀ àwọn orin ọlọ́run o ò rí mi báyìí gbẹ́gẹ́ ọ̀nà ìyàwó àwọn à olùsà olùbẹ̀rẹ̀ ti sọ àwọn òwe yìí òwe hey àwọn kan jayé jayé jayé wọ́n ń jẹja jẹja olùsà bẹ̀rẹ̀ oní gbogbo tó ń fẹ́ jẹ kò jó wọ̀n lẹ́nu níbi tí wàhálà ti bẹ̀rẹ̀ rí o àwa ń jẹ bẹ́ẹ̀ jẹ́ kí wàá lórin bẹ́ẹ̀ náà lẹ́ra wálé ìyìnbọn wíì òun ṣètò òun ni ó sì tọ̀ ìgbà tó yá obìnrin ní òun padà òun òun gbàgbọ́n padà fún pípẹ́ ẹja ní ẹgbẹ́ kẹ́kẹ́ mìíràn ní ẹ̀sìn gbé fún mi kí nìkan ẹ̀sà jẹ́ so irú obìnrin yìí wá béèrè pé síkìtìkùn obìnrin sẹ́mà nígbà míì ẹ̀rọ ọlọ́run sàtúmọ̀ bà wọ́n náà tó sùn wọ́n ṣẹlọ́run tó rò wọ́n pé kẹsìkẹ́ kò ní àwọn yóò máa ní títí nǹkan sáà ti wà ní orí oúnjẹ ní kèéṣe pé kí ní ẹ̀nà ó sì wọ́n jẹ́ láti bí ọdún kẹta bẹ́ẹ̀kẹ́bẹ́ẹ̀kẹ́ kò sí kò ra nǹkan mi yóò yóò sọ ní bẹ́ẹ̀kẹ́ ó ní fítámì òun ló wá mọ gbogbo àwọn fítámì oríṣiríṣi tí bẹ́ẹ̀kẹ́ ní tí ó sì sí ń bí àwọn nǹkan mi so gbogbo orú eléyìí tó bá wá mọ̀ bẹ́ẹ̀ ó sì wá di orin nígbà tó di pé wọ́n gbé wọ́n tọ́ bẹ́ẹ̀kẹ́ fún ní ọ̀bẹ̀ gbogbo àwọn kan ṣe kíkan wàláhì wàláhì mùsùlùmí tí wọn bá gbọ́ àwọn ọ̀rọ̀ míì ẹ̀rí nítorí fà ní pé obìnrin yìí ni ó ti ṣú òun torí bí ẹni pé ó nígbà tí èèyàn ṣupó náà ni ó sì ní kó ń wà lálàáfíà kó má ṣe gbà ó sóore níbi kó o ṣe kó lérò òní nígbà tí wọ́n ń ta àwọn oríṣiríṣi ìbùn oúnjẹ náà lé òun ò tí kínní kan àmọ́ ó ti dán ti dáàmú náà ní bẹ́sikẹ́ mẹ́fà mẹ́fà kò sì ní jù báwọn lọ ó ti níbi tí wọ́n ti gé e wa ìjọtọ alákùnlé gbogbo àwọn kan yìí ti sọ obìnrin di nítorí náà fi ń tí òye fi láàánú ọkùnrin lójú àbẹ̀olúwa kọ́ mọ́sá ṣàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa kọ́ mọ́ ta wá lóṣì ọlọ́àjọ kan ṣoṣo rẹ̀ kó ṣẹlẹ̀ wa nílé alálùbáríkà gbogbo nítorí yẹn fi sọkùnrin ọlọ́mọ́sá ṣe fẹ́ nìkọ̀ọ̀kan. Ah, kọ́lọ̀ wá kó ṣe èèyàn lẹ́ni tí ó lè máa ná ànábì ní kọ́dà òkèlè lókùnmá ìyẹn ni pé wúrú tóbìnrin ń tì bọ́nu sàdákà yóò sì máa gbàlá dáwájú ọlọ́run ọkàn níbi àníyàn ni wàláhì tẹ́bárọ́kùnrin míì ti ń strọ́gù èyí fámìlì ó ṣe jẹ́ ń tẹ́lómi ó fi rálì jáná ọlọ́run òun wà láàyè bèrè yóò máa strọ́gù mọ́ṣínì nígùn ni. kẹ̀kẹ́ ní gùn ní kíníkan ní gùn ní oko ní ń ro ní bọ̀tí kìí ṣe pé fún wọn jẹ ní òun kọ́ tó yẹ two hundred ní inú ti dúró ẹlòmíì ó lẹ́mìí àwẹ̀ bọ̀tí ẹ̀mí ilé ilé wàláhì tẹ́lómi òfìrí ọ̀nà ọlọ́run torí pé kí ni ó wípé responsibility ń bẹ lọ́rùn tí ń jọmọlúwàbí èèyàn nù pé ọmọ mi ìfẹ́ tọrọ lóòótọ́ ni gbogbo eléyìí hàn àwọn ọmọ mi ìfẹ́ kan máa wojú ìfẹ́ máa lọ́ọ́ tọrọ oúnjẹ jẹ ni responsibility ni ṣùgbọ́n al-ihtisab ila Allah kéèyàn tún máa fi àníyàn dáadáa ẹ̀mí ẹ̀sìn kọ̀mọ̀ rò mọ́ àtìtọ́jú ilé gbogbo ọkùnrin kó bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba kọ́mọ́sà ṣe wá ní ọkùnrin tí yóò jẹ́ ọkùnrin òótọ́ kọ́wa níyà tí ọlọ́run ọba làbọ̀ gbogbo ọkùnrin lọ́rùn ọlọ́mọṣàjọ rọrùn ọlọ́mọ fara ni wá kó sì ṣe déédéé wa nídìílé àláyọ̀ ọlọ́àjọ kan ṣoṣo ọlọ́run naktafi bihadha والعلم عند الله صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين